الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وقصر خطابه ومن يوت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا ولو مبالا نجلو أنت رأيكاتي وأصحاب يداء الكوى olùsìtẹ́wà àmìdíwà محمد صلى الله عليه وسلم ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kọ́ kánábí ní àtàwọn ará rí àtàwọn sàábà rẹ̀ ọlọ́wọ́ bá kó kanú àwọn náà tọ́lọ́wọ́ òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti nípa ọlọ́mọdé kanú mufid tiro lábẹ́ tọ̀rí alkawul mufid ala kitabu tawhid ìyàfáwa muhammad bin sari al-hussemin ti ṣẹ̀rà ilé ti ṣẹ̀rà àlùfáwa muhammad bin abdul wahab ọlọ́pàá àtàwọn ọ̀gádà ọlọ́wà ọlọ́pàá wa tó lẹ́sẹ̀ nílẹ̀ wà láàrín tó ń ti fún wa wọ̀nyí náà nílẹ̀ máa mú olù ìta ń tẹ̀wọ́ náà ni pé ọ̀rọ̀ nípa tọ̀wọ́ ní gbogbo òbí yà ọ̀rọ̀ yìí ni ọlọ́wà nípa ìyẹ́dà rẹ̀ àti àṣẹ rẹ̀ àti ìdarí دلالة الأصل على أن الخالق عالم واحد دلالة الأصل يعني أطلع علم طلع علم على أن الخالق العالم واحد تبدي وايبي أيضا أو أداء الكتاب إنه لا تجا لا تجا يأتي ألوان الله أقول لك إيه ìjọba ìròyìn náà wọ́n tún jẹ́ sọ̀rọ̀ sílò ẹ̀yìn ìgbà ọ̀rọ̀ yí ó ti pọ̀ra yìí ká ní ọmọ mẹ́ta ọkọ̀ goal drive ká ní one time three is four to three ká ní three times one is four to three kò sọ̀rọ̀ sílò ìgbà nígbà ní mà òfin jẹ́sì tó ti lẹ́yìn pé one time three nínú ìdáká ìgbẹ́ nínú ìṣòro ìgbẹ́ òdì àbá àgbà pé ìdílé àlàjú ẹ̀rí ìtọ́kùnrin àlàáfíà ọba àlàáfíà ìdílé ìgbà àgbáyé àlàáfíà ìtọ́kùnrin àlàáfíà wáhì ya ci dawon abubuwa a alam da ba ta kasar da kanar Allah ta'ala ba wallahi ne ma ta kabar mabu wala da kuma gobina ma ta ma wa min بل يبقى ثاني على كل إله بما خلق ولم خلق بطيء ونهى ما ممكن من الممكن أدم الذكر ويجب أمني لا لا وعلى بعضهم على رجوع بعد مجولا أجرين أن مجولا من وزن معهم أودي وعلى أقوم بإسرائيل بما سلم ẹgbẹ́ pàtàkì nìkan ní àwọn ọlọ́run ni wọ́n lọ bá ẹgbẹ́ ìlú ara ọ̀ níbi ẹ̀jẹ̀ nígbà tí wọ́n tún máa ṣe tìkà ní àárín ara wa là alàbà àdúgbò alàbà wọ́n máa ṣe bẹ́rẹ̀ bẹ́ẹ̀ fún àwọn. ìlú àfúnà ní àlàmà àlùfẹ́yì wọ́n gbà pé ẹ̀dá àwọn ẹ̀dá tó máa ṣe àwọn òkú gbogbo ẹ̀. ìlú àfúnà ní àlàmà àlùfẹ́yì nígbà tí ọlọ́wọ́ bá tó ti bẹ fún ayé bí àgbàmọ̀ làkàrà kó làkàrà bí nínú ayé tó fọ́n lọ́bí máa kọ́lọ̀ pọ̀ ìyàwó ọlọ́wọ́ bá kọ̀ọ̀kan wọ́n lọ́wọ́ tó bá kọ̀ tó ní ìkóyè ìjọba tó ní ìjọba tó ní. wọ́n ìtàjọ́ bí i kára ti mọ̀lò nígbà tó ilé ìwòlù kan lórí kan tó lórí ẹ̀ níbi tí àwọn ọba ẹni tó ní káyọ̀ ìyàwó nílẹ̀ nìkan. ìgbà yẹ kò ní sí ẹ̀dúgbò ní ìlórí ikọ̀ tó nǹkan yẹn ọ̀yẹ́dà ìsẹ́kọ̀ọ́ bíbí tó bá lọ́dọ̀ ti ẹ̀rọ ní ọdún ọdẹ ìdèyẹlú ayọ̀ ìwọ̀n náà tí wọ́n fẹ́ gàní ìwọ́n tó mọ̀ kọ́ lórí nílé ilé tó ń ní ilé tó yáyé tó ń ní tó ń ní ọ̀gá rẹ̀ báyìí wọ́n á yẹ kó rẹ̀ sọ tọ́lọ̀ lọ́wọ́ kó kó kó adá lórí ẹ̀ tó ń ní báyìí sọ̀rọ̀ ní wo fi àdàkùn kẹ̀kẹ́ kan mọ́ òun ìjọba ilé tí ẹ̀wọ̀ àwọn àbọ́mọ̀ pẹ́ pé temporary wọ́n wà ń bẹ̀ jọ́mọ̀ di mọ́mọ̀ wọ́n lórí mọ́mọ̀ sí ọ̀rọ̀ táàrí tó pàdà abọ́lé tí ó lọ sí kéde kìí gbogbo ìtura máa ní kó wá mú àfáàyà tó wà nǹkan tó ń kọ́ ọmọ ní tó yẹn ojú àtàkùnà sí àwọn ọlọ́pàá sì sí ni wọ́n á wá wọ́n mú nǹkan yẹn a sọ fún pé àtàkùn àtàkùn ní ìjọba ìjọba rẹ̀ lọ́sọ̀kú ṣọ́ọ̀tù ẹni ìgbòlówà tí ọlọ́pàá títì ní àwọn amúnyẹ̀ ló títì ní láì ní gómìnà mọ́ kí ó kójú títì ní ọ̀pá ìpàdé ìlẹ́gbẹ̀rẹ̀ jẹ́ polisi ẹni o àwọn kò títì ní bọ̀ amúnyẹ̀ ló títì ní àti kí ó mú àti kò títì ní ìjẹ̀kọ́ àpúrẹ̀ nígbà ilé akọkà tí state youth wà ló fún ní ara o ẹ kọlọ ọ̀dọ̀ komisanna polisi tìlú yẹn tó bá kú ẹ ọ̀hún tí o tó lù iṣẹ́ ọwọ́ alọ́wà ọwọ́ tó wù ó dé wọ́n wà láwọn bàbá kọ́míìnì ni tó lọ́la tó bá wọnú ìfìdílẹ̀ ọ̀bàdàn gbà ọ̀bà ìdílẹ̀ tó bá wà ní ìdílẹ̀ nígbà tó bá wà ní ìwọ̀nà tó bá wà ní ìwọ̀nà ní ẹ̀kọ́ ọ̀gá ilé bàbá ti ní ilé ìdílẹ̀ wà ní bàbá ìjọ àwọn àti ìjọba ní bàbá

فإما أن يجد كل واحد منهما عن آخر إنه يبني الآن بكل فيستطيع أحدهما على آخر يبحث أبدال يوكل وإن ذكر أحدهما على آخر تجد الربوبية الأول إذا بعد يجد يقول يبني الربوبية من كائنه إن إذا كل منهما إذا ما كان لك في آخر زالت ربوبية منهما جميعا أحد يكتل من كائن إن العاجز لا يصلح أن يكون ربا لا تكتل هذه يدني أجل من كائن هذه الثلاثات كتاب توحيد ربوبية كتاب التوحيد القسم الثاني توحيد الألوهية orílẹ̀ ìjọ ti fún ọlọ́run ìjọ ti fún ọlọ́run bá ọlọ́run ní kiri ìlà ní ìjọ tí máa fún ọlọ́run nígbà tó wá ń darí abdul ìlà ẹgbẹ́ abdul ìlà abdullahi o abdul ìlà ọ̀pọ̀ kọ́kọ́ nípa àwọn ìgbàgbé láwọn ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní kí àti ìlà nígbà tó ń bá jẹ́ wípé nígbà tó ń bá jẹ́ wípé àgbègbè láìláha láìláha ó di ọ̀rọ̀ wà nílé àìsílá ṣe ìtòrí olóhíyà èyí ti olóhíyà ìtòrí ṣe ìjọba fún ọba ويقال توحيد العبودية عبادة عن توحيد العبودية أي توحيد العبادة وبدأ جرفه والجرف في مصائب أو ينزلوا نسبة المية جرف فعلوا هذه المية في أول جرفه tí ó kò sí ẹ̀sìn jù lọ àpòjúṣe ẹrù ìpòrí wá ìpọ́nì kò sí jù lọ sí ilé làbàrẹ̀ ìgbà lọ́wọ́ torí ní ìgbà lọ́wọ́ torí ní ìgbà lọ́wọ́ ìgbà rẹ̀ ìgbà ìgbà rẹ̀ kò sí ìdíyẹ náà kò sí ìdíyẹ orí olórí àkóso ní ìgbà orí ní ìgbà òkèlè ní بإثمار إجابته من لا يسمى توحيد الألوهية. أستغفر الله الله الله عن توحيد الألوهية الله بعد ذلك وبحكمار إضافته إلى الخلق يسمى توحيد الرسالة هل فيها الجنسية هي عن توحيد المصر عن توحيد الجاهل عن جاهل في المكان يعني الله عبر الجلوة أو عن الجلوة أو على من أجل الله كنت كيف عبد الدينار قالوا هو أصول أصول كيف عبد الدينار قالوا عبد الله أصول أصول أصول أصول أصول أصول أصول ولو سبحان ولو وهو إفراد الله عز وجل بالعبادة ذلك إفراد الله تعالى بالعبادة الله سبحانه سبحانه وتعالى المستعد للعبادة هو الله تعالى كما جلس لما تحبه إنني الله ما تبقى الله تعالى وذلك بأن الله هو الحق والإنسان الله فلا نقول وأن ما تدعون من دون الباطل دوم دوم كل شيء وأن ما تدعون من دون الباطل والعباد جدا أما شيئا إذا لا عمل فهو كمجد

wọ́n ti fi ọkọ̀ fún wa wájú rẹ̀ wọ́n ti fi ẹ̀wù wa gíga ẹ̀wù wa wájú rẹ̀ sí wọ́n á bọ̀ ẹ̀rọ ẹ̀ máa ṣe tó wí rẹ̀ pẹ̀lú bá nífẹ̀ẹ́ sí wọ́n ẹ̀ máa pàṣẹ nípa pọ̀ pàṣẹ ọmọ yẹn pẹ̀lú bá nífẹ̀ẹ́ sí wọ́n ta agreement àti gbèrè sí ní fọ́lọ́ ọba ọba mi nìkú bí a ṣe yóò mú àjẹ́ náà bí a bá ṣe yóò fi àjẹ́ wa ọlọ́ọ̀bá mọ́ fi àjẹ́ wa láti àrẹ́sì àwọn. ìtúbára kébì ìtúbára kébì ìgbàdì lọ sí ìfọlọ́ba معناها قال شيخ الاسلام ابن تيميه رحمه الله هنا بلوز دي تبعوا شيخ الاسلام ابن تيميه ويقولون حالي ويقولون تبعوا مجانا لكل ما يحبه الله ويرضاه ونقول لكم كل واحد يحبه bóyá gbọ́dọ̀ yẹn ti wà nínú wọn gbólù wọn ahmed àtàwọn ajẹ́ àgbáyà wọn bá sínà èyí tó hàn ìjọba gbogbo ìdúkùn padà ẹ̀rí ohun tó wà mọ̀ ṣáàbì títí ayé lórí yọ sílẹ̀ lọ́wọ́ lóòrùn ti yọ wọ́n á dìde bọ́jọ́ látàbí bọ́wọ́ wọn kọ́ ní ẹ̀fẹ́ ti lọ múra bí orí rẹ̀ tó bá kí wọn àfọ̀gbà tó bá jókòó ó ti tẹ̀lé mi ó ti tẹ̀lé mi kọ́ àánú ó ti tààlé mi ní kí òun wá bí yọ ayọ̀ lọ́kà bí ti tẹ̀lé ó ti ìṣẹ̀rá àti ìṣọ́ ti gbọ́ ó ti tẹ̀lé ẹ̀rọ gbàdá lẹ́dọ̀ lè ti ṣe ọgbà ni. ó ti yọ ẹwà àmì ọlọ́run kò lù wá àmì ọlọ́run kò lù wá pọ̀ gbogbo ẹ̀ náà ti وجد وجد وجد جاء شيطان الهوى ورقب يرجع هذا كتاب جامع وتقوى في التقوى بكل ما يحبه الله مجمون كلام بعد شوية بعض ولا العقوال أو كل والأعمال عوازة الظاهرة والباطلة في سهرة في سفر الله سبحانه وتعالى عبادة من تعريفه الشيخ الإسلام ابن تيمية رحمه الله ونفس الصلاة عبادة وفي هدى فيه عبادة وهو تعبد به ولا في كل صلاة ولا لم يعبد في قلبه الله إقرار الله هذا التوحيد الملاله الملاله من قائل ان يكون عبدا لله وحده ìtàwọ́dọ̀ owó ìgbìyànjú lórí tó yẹ pé ẹrú ẹrú tó jẹ ẹrú owó bẹ́ẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀lẹ̀ ìlú ẹ̀rọ àgbà ẹrú ọlọ́run kan lòún jẹ́ ẹrú olówó ẹrú ẹrú olówó ni ẹrú ní ẹrú owó ni ẹrú olówó ni ẹrú wà tó fún ẹrú tẹ̀lé ẹrú pé àyàtò gbèlá bẹ́ẹ̀ni àyàtò gbèlá tùràbí kàlámù gbèlá já ìkàlámù gbèlá yẹ̀wò kò ní kàlámù gbèlá وقولك مقبول وقولك حبك بالصبر حرام قول الله يسرى وقول الله مقبول إذا قال الجديد قول وإذا مقبله وإذا قال قول القاتل رده إليه خذ كيف بصر كتابه حولي بصر كتابه عن يوم مور له أود يبقى مثل لما يقول الله أكبر الله onígbọ̀n ìfúráàbù máa rí ẹ̀rọ tó ní ìmúlò ọlọ́pàá nípa ìdíkọ̀ ọ̀la yìí àǹtẹ̀kùnà abdul ilayi rahman mutata na kọlọpọ ojú ìfẹ̀sí ndị ndị ndị ndị nígbà láti أي القلب لا ترد ينفر تعظيما عبده بما شرع لينا سواد الدين صلى الله عليه وسلم بما شرع بإثبات قالوا قالوا قالوا قاعدة صلى الله عليه وسلم وواحد جاء وفيت صلى الله عليه وسلم عمله من زعل بيجهده يفتح أراه قالوا بما شرع براسه في نحن محمد صلى الله عليه وسلم ó bí wà àwọn òbí tó lọ́wọ́ bá tó dùn wà láti wọn àkọ́bà láti ní lọ́kà àdúgbò ọwọ́ pé a ìjọba ọlọ́pàá a ọwọ́ náà lọ́wọ́ láti dùn wà mú ìjọlọ wà tó lọ́nà bẹ́ẹ̀ tó ó ní bàdà ṣe bí náà ṣọ́ra a ó bí wà tó lọ́wọ́ ìjọba ìjọba ìjọba ọlọ́ọ̀bá ẹgbẹ́ ìgbìmọ̀ wà á jẹ́ ní kọlọ́ọ̀bá tó fi wú ni wà á fún olúwa ó ti kẹ́ ẹ̀sìn ẹ̀ wọn ni a lọba bí bá lọ a olùkọ́ bàbá ti bí bá lọ orílẹ̀ mẹ́wàá orúkọ àbúrú tó ti kóòtù ọjẹ́ ilé mo ti lọ ọ̀dọ̀ àbúrú hógínì ìgbà ìjọba الله تعالى قال تعالى نقول لا تسأل ما لا لنا آخر ضم ولا وضع مين يكون يدخل ولا وضع تقول مضموما مفعولا وقولا pé ọ̀rọ̀ àwọn àgbègbè ọ̀dọ́ pé ẹni ìdáwó tó lè jìnnà pẹ̀lú ní ẹgbẹ́ ẹni tó kù sáyé lọ́wọ́ ọ̀kà ayọ̀ tí àwọn gbà pé alhamdulillahi rabbil alamin ọ̀pẹ́ ní sọ́dọ̀ gbogbo ẹ̀ka ayé fọ́sùwò subhanahu bi annahu rabbil alamin na ìyọ́rọ̀ ọba tó náà ní gbogbo ẹ̀ka tààrí ní ìṣubú ìṣubú ìṣubú ìṣubú wannan ka ga duk da mai kawo in ka ga ku oni kana da zama da ku ne wannan wa ila an tawo rabbul alamin kunan ya rawa da kadin kun ulun ulun ku ga qala ta'ala ya ayyuhan nas wa man yi budu rabbakum kama zuki kuma ba ko kai ni الذي خلقوا والذين من قبلكم فدعين أتحدثوا بهم ولا هي تدعين جزاء الله فمنفرد بالخلق لا يكون يتكلم بيتوه يلي هو المستحق من هذا لا لا ما جد لا جد هو زلزل الكفلون ولو ما واني واني واني الكفلون على الله ده من السهل انه هو موجود في الفوق هم جاب الله قام بيدوق مع الوجه كان بقول لك يا رب ما يلا ما جاب الله وقع او في لا ما جاب الله كان يا رب àgbà mí náà lọ wọ́n ní nínú òmùgọ̀ nínú wa òmùgọ̀ المخلوق عادة قائل القناة فاعبدوا náà ni kò mú ẹ̀dá lẹ́nu ọmọ ẹ̀dá ní ìṣe ẹ̀lò òun náà wà ní ẹbí àìsẹ̀ òun kò ní síná kò ní síná ìṣẹ̀lá kò ní síná ìṣẹ́ àbùkọ́ àmúlò àwọn ọmọ ọmọ ẹ̀dá kò ní síná adágbòkan kò ní wúlò máa ودي عائلة للمسلمين أوه قدس كل من عليه أفعال نقول على أيوة حول ربك ذو جلال والإكرام يقول سبحانه وتعالى الحرام أجب وليه الحرام الحرام إليه قال يا أيها الناس إن يدل المثل فاستمعوا له قال أحد يمكن إذا الذين تدعون من دون الله لا يخلقوا بابه ولو سمعوا له وأنت أسمع يا رب عمر بجد بعد سنين ولا قول عن ولا نوجد ولا سنجاه ولا وجه ولا بيت مجلس قل وإن يسمع الباب شيئا ليس لا يتكلمون ويستخدمون من سور الدور الله نصيب فيه يقول الله سبحانه وتعالى ọlọ́run fi fi fi fi example ló ti bá ti gbà ló ti gbà báyìí wọ́n ti gbà ló ti gbà báyìí wọ́n ti gbà ló ti kó ìgbà ìgbà yìí. Bí ẹ ti ẹ̀ ẹ lọ́wọ́ ẹ̀ ti ẹ̀ fún bí ẹ tàǹkà lọ́wọ́ sí ayé tẹ̀lé tẹ̀mọ́, ẹ bá yẹ ọ̀yẹ̀. Ó fi wà bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀ ẹ̀ lérí gbà. Gbogbo ìṣẹ́ǹdì gbọ́ ẹ̀ fi gbọ́ lò. Ẹ bá àmọ́ kò yálẹ̀ yóò kí wọ́n kó kọ̀ yára ìlú dáàkì àdúgbò ọmọ ọkùnrin sòrò kí náà lọ yàrá wọ́n wá sí àtẹ́sọ́tò láàrin tó ọba lábìrì ìdáàbí wà lábìrì ìdáàbí lábìrì ìdáàbí ní owó ọ̀tún àti àwọn ẹ̀ǹtì tí jẹ́kẹ̀ kò lè tí ó láǹfààní lẹ́nu lẹ́nu lẹ́nu láíláí kò lè tí ó láǹfààní lẹ́yìn ẹ̀fọ́ kàbìrì ìdáàbí láti fún kàkọ́ máa bẹ ikú ọmọ kúwọ́n máa bẹ. ó ń darí sáyẹn ولا بإمداد أكما ظنك وسيء ولا بإمداد أكما خلق عسير Oníwà ọlọ́ọ̀bà lọ sí ìdílé ọdúnmọ́ abẹ, àwọn afọ àkàwọn bẹ̀rẹ̀ lọ́rẹ̀. Oní ọlọ́ọ̀bà lọ sí ìdílé ọdúnmọ́ abẹ. Ọlọ́ọ̀bà ní ìdílé nígbà tí ìdílé ń bẹ. Ọlọ́ọ̀bà ló máa bẹ nígbà tí ìdílé ti má. Ọlọ́ọ̀bà lọ fún ìgbẹ́jẹ́ bẹ kúùbì. Ìgbẹ́jọ́ rẹ̀ kúùbì. Ní ọlọ́ọ̀bà gbẹ ìdílé ọdúnmọ́ abẹ ọlọ́wọ́ bá ń bí tàbí ti bẹ̀ ọlọ́wọ́ bá ń bá máa bí tàbí bẹ̀rù sí máa ọlọ́wọ́ bá yìí lọ́wọ́ ìjẹkú bẹ̀ ìjẹkú bẹ̀ ọba láéláé àti òní ẹkú kò sí òfò ọba ọwọ́lu wọlá ààfin wọlá ẹrú wọlá ọwọ́lá àzíz bàálù màmí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá yìí kẹlẹ́ kẹlẹ́ ọlọ́wọ́ bá yìí kẹlẹ́ kẹlẹ́ wọ́n ti fi tẹ̀lé àdúgbò tẹ̀lé tẹ̀lé wọ̀nyí ó bí wa ọlọ́run kọ́nà mọ́ ìkọ́ńtà kájẹ́rú fún oníṣẹ́ ọkọ̀ àdúrà sí i lọ́wọ́ bá bẹ̀ láti wà jáwà náà sọ ọba ọba ọmọlá ẹ̀ka òkè àmà ẹ̀dùn fún gàmí lọ́wọ́ ó dé gbà ìjọba àbùrù nínú wọn mọ̀ àgbẹ̀rẹ̀ ìlà àkàbùrù ṣìṣàn ọlọ́bí tó wọ̀ mọ̀ ọlọ́bí tààrí àmì ènìyàn tó yẹ bára mi nà tó jẹ́ tó jẹ́ àti mùsàlẹ̀ yìí jẹ́ra àdúgbò owó àbúrò tó máa tó bá mi ọlọ́bí tó sùn lọ́rùn léwu sàánú mi ò máa yàrá dáadáa هو ضمي وتعبدهم وهو بهذا إلى دعائي أبو يدني أم باب دعاء جميلة يقول يك دعاء جميلة وأنت ليس كذب إلى أن تدعوه هو مكتب في عرافة المكان وهو لا يملك لنفسه نفعا ولا ضرا هو كنا فاهمين يقولون على نفسك يقولون على نفسك يملكه لغيره يملكه هو أول من يملكه وهذا كتب كبر بها وعددها أكثر وقلب توحيده توحيد الألوهية أمي وقلق أمي هو يرمي هذه هنا كل أولى يشتغل على توحيده من أهل الآباء أرسل الله ورسله يقول لي لو عبد الله والتوحيد التوحيد ليه يقول لا أخوي مثلا يسمع كيف يعرف؟ أكيد عم تقوم بالدعوة mo ọ̀pọ̀ ọ̀tún ló dá obìnrin mọ̀ pé ìyá ọ̀tún ni ó dá obìnrin àwọn àbàdà tó ń bọ̀ pé ìgbà mo wà pé òkè ló dára rẹ̀ ó bí wa fún ọ̀pọ̀ ọ̀bà tó dá gbogbo ẹ̀ àwọn ń sàgbó ló ń ṣe sàgbó mo wà pé sàgbó ló dá sí màá tilẹ̀ mo ò gbọdọ̀ tẹ́lẹ̀ òkú àìná ní jẹ́lẹ̀ ẹni sàgbó mo náà ní jẹ́lẹ̀ ẹni sàgbó rà mo wà pé sàgbó ló dá iná ó bí wa láì jẹ́ àní ọlọ́ọ̀nì tí a jọ́sẹ̀ fún ìfúnjú rẹ̀ lọ́dọ̀dọ̀ yóò hábà lọ́wọ́ hábà kìsìmù eléyìí kọ́kọ́rọ̀ bí i yóò jẹ́ hábà ó àkọ́rọ̀ kọ́lá mo ní ọlọ́kọ̀rọ̀ bá yàtọ̀ sí ní òun gbọ́ mo lè jiyàn gbà rẹ̀ ní ajẹ́lẹ̀ dáàrí ká àkọ́rọ̀ lọ́wọ́ rọ́sùn nígbà lọ́wọ́ fẹ́ olùkọ́wá agula àríyìn kúkú ẹ̀sùn àwọn sílà fún wọn قال الله تعالى وما أرسلنا من قبلك من رسول عن أزواج والنبي محمد صلى الله عليه وسلم إلا نوهي إليه بكات الوالد في أن لا إله إلا أنا فعبدوني عن يعني البيت أجل أن أستخدمين في الشريعة في المسلمة الرسول إلا أنا إلا أنا الرسول أعبدوني من كلمة جزكم من كا من كما لكم كلمة جزكم ما هذا هو مليل أتباع رسول الله وكنا وجهنا بوكي نقوم وكي بقى قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر وصلاة وصلاة أنت فرأيت النبي ما ورهته ثم رأى الجنة كذا قوة الجنة ثم رهته وضوء القلوة وضوء الأمور كلها ثم رحت إلى القوى ثم سأل لك رب سميوة قلت لي wọ́n ti kàrà ìgbà àwọn mẹ́rin ìgbà àwọn márùn-ún ìgbà méje wọ́n fún ẹ̀sẹ̀ ni kò fẹ́ ọ́ nígbà àwọn tí ìgbà wà nínú òun kò gbá àtù ìgbà wà nínú òun tí wà ní ẹ̀rẹ́ wọn bí ẹ̀rẹ́ márùn nàbí ọmọ ọ̀rọ̀ bí mi ọ̀rọ̀ nàbí mi ti kọ́ ìgbà òun kò fẹ́ mi ọ̀rọ̀ bí mi ọ̀hún kò lọ́ba tí ọ̀rọ̀ nìkan ló ti wà nínú ìwọ dáyà tó wà ń ṣe dáwà tó wà gbọ́ sí ìdọ́ ẹlẹ́tì lọ́dọ̀ lọ́dọ̀ tó wà yìí ẹ̀rọ ìgbà àgbà wọn tẹ̀lé ẹ̀ṣẹ̀ kọ́kọ́ tiẹ̀ ọdún bá ní ẹlòmíì àdébí ti ka ẹ̀mí ti kọ́kọ́ tiẹ̀ wọn nàbí ilé ìjọba àwọn àbá ọlọ́dún tiẹ̀ ọlọ́mìkà ọlọ́mì mi rẹ̀ kò sẹ́ni kò sẹ́ni kò pẹ̀lú ẹ̀ olùkọ́wà rẹ̀ ìjọba àti àkọ́kọ́ tẹ̀ lẹ́sà àlẹ́ yìí báyà ọ̀yọ̀tọ̀ sí mohamed ní kọ́ńtàs kọ́ńtàs tó bá kọ́ńtàs in the class of twenty by now i'm still twenty tó bá kọ́ tó bá kọ́ bí exam tó wọn bí ìdí tó kọ́ àbẹ́yẹ maka wọn ní kò ní mẹ́tọ́lọ̀ sí ọmọ ẹ̀kọ́ kọ̀wé àwọn ọ̀yọ̀ kó mọ̀ pé nínú ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀ pé sí a ní class nine àwọn ọmọ ẹgbẹ́ ọ̀yọ̀ lórí wa láwọn ìdílé sọ pé àwọn tí wọn ní orí ìlú àmọ́ àlàyé wọn láti fún bíi àwọn aláwọ̀ tó lóde náà lọ́wọ́ pé àlàyé láti fún yẹrẹ àlàyé láti láti fara balẹ̀ àpòjú lórí mi láti ta àwọn àgbà gbogbo wọn lọ́nu àwọn àbọ̀ tó jẹ́ àgbà gbàgbà àwọn wọn tó wà ní wọn wọ́n tó wọ́n ti wọn wọ́n máa lò wọ́n

bí ọ̀pọ̀ sẹ́yìn àti ọ̀pọ̀ sẹ́yìn àti ó dúró à náà ọlọ́ àpáwá ní àtẹ̀lé ní tẹ̀lé ẹ̀rọ̀kọ́ rẹ̀ nínú ọ̀la ájà alájọ náà pẹ̀lú alákọ̀ọ́lọ́ bí àtọ́jú wọ́n di ẹ̀ẹ́dẹ̀bà wá dúró àdínní ẹjọ́ kan náà wá rò bíi ní ọjọ́ àjọ àgbáyé alájà bìrẹ̀ àbàtà tó wá ní tẹ́lọ́mọ̀ yìí ọ̀gbọ̀n àwọn tó kù ní àpapọ̀ àyàwó àjọ náà bí àgbáyé kòrónà Yorùbá mùsí ìgbàgbé àwọn èèyàn ti fún ọkùnrin tó ṣẹlẹ̀ pé áà wá ìṣàkóso ní wọ́n yé wọ́n mú wá lùlù wọn kó wá tó lọ́rọ̀ ọ̀gá wa kó wá ti àgbákò mà kó ti àgbákò owó kó ti àgbákò orí mi ẹgbẹ́ bẹ̀rẹ̀ ti ṣe ẹ́ ẹ̀rọ ó ní ẹ̀rọ bẹ̀rẹ̀ ti àlá ọ̀ ní àgbákò àwọn èèyàn já ọlọ́wọ́ bá kó sànù ọmọ ìgbàlá yìí sànù wọn láyà láti ṣe fún ọgbẹ́ ọgbà fún ìjùmọ̀ lọ́wọ́ náà ní ẹgbẹ́ tí wọn lọ́dọ̀ àlè náà ẹ̀mí nínú àjà nígbà tí ní ìgbà àná akọ̀rọ̀ mọ̀tòkùn mọ̀tòkùn iná ní ẹ̀mí tòhí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀tíra nípa ìmọ̀tòhí ní ẹ̀mí nípa àwọn tó ń pọ̀ lẹ́yìn يقدون على توحيد الربوبية كما كلام توحيد الربوبية يعني. توحيد بلغة القوانين ذلك كأنما يخاطبون أقواما ينكرون وجود الرب جاء من بعض من من تقولوا بعض وإن كان توحيد يوجد من ينكر الرب ولا يجعل الاعتماد إلى ما تنكر وقد صلوا بعض لكن ما أكثر المسلمين واقعين في سلك العبادة أي ما مسلمين أي ما المسلمين ما أكثر أي ما مسلمين ولا تقول وانت أقول توحيد العبادة يجب بها مسلمين كاري أمال هو الليل مسلمين كاري أمال هو الليل ذلك أقول إبا ولكي آه، لا تدور سوء إبا ومجي مسلمين كاري مسلمين كاري لما تقول كل ọ̀dá ọgbọ́n mi wúlò fún mi ìgbésẹ̀ tó bọ̀ àwọn tó ń bí àwọn ìdílé tó ń bí àwọn ìgbọ́n máa tì í ṣe ọlọ́ọ̀bà máa fọwọ́ nù ọlọ́ọ̀bà kọ́ máa mú jẹ kọ́ máa mú jẹ kọ́ máa fọwọ́ kiri kiri ara tẹ́ ọmọ yẹn lọ́sàdà ọlọ́ọ̀bà máa fọwọ́ nù. náà ṣe ṣe fún mi dáadáa ọmọ ọlọ́ọ̀bà máa ń kọ́ mùsùlùmí واقعين في شرك العبادة ولهذا ينبغي أن نركز على هذا النوع من التوحيد نخلي التوحيد من توحيد الألوهية حتى يخرج إليه أو لا يسلمون فكيف يخرج إليه رجال الأخرى الذين يقولون بأنهم مسلمون فهم مسلمون وهم مشركون لا ونوام لا يعلمون ممكن يكون لا تفعل العون وديوا من النبي موزني قال له موزني ولا ما صوان ولا بعض إليه من كل سنة في الحق وذكرنا لك التوحيد الأسماء والصفات ويقول صباح ولا فعل يقول لي ومكي ويقول لك العيال والله ولا قرآن كريم ولا لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته